Amen. oníṣẹ́ fún oníṣẹ́. ṣe ni kò tiẹ̀ lè ṣe lára ah! pé kí èmi gbé ọmọ lọ sí abúlé níbi tá a ti gbé ọmọ ah! kò lè work so kí lọ ṣẹ́dùn kan ah! ìwọ náà tiẹ̀ rò so káwọn political mates mi kọ́ bẹ̀ sí ní sọ rubbish kiri ìgboro pé eh, èmi lọ́jọ́ ọmọ gbé àbí káwọn ará àdúgbò tiẹ̀ kọ́kọ́ péjọ lé wa lórí kọ́ bẹ̀ sí ìlú abúlé tẹ̀lé wa kò lè work it can't. Okiki why you like this. Eh. bàbá mi ò mọrí ìnáwó lójú lójú gbèsè. nǹkan ṣẹlẹ̀ nìyẹn mo dẹ̀ ló bá mo ṣàlàyé fún ó dẹ̀ sọ ma ma ṣe olóòṣè ṣé ká máa wọ ọmọ yẹn káyẹ̀ máa bàjẹ́ lọ ni. èwo màdìẹ ṣe fẹ́ gbọ́ kò sí nǹkan tó máa ṣe ọmọ yẹn jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ah, ọlọ́run ló sọ lẹ́nu sí káwọn president ṣe kọ nǹkan tí ò dá pa mí ni and you know my political status in this society ó wà lọ ń gbọ́dọ̀ sí bàbá tó ń sọ gíríbìrìṣì yẹn kò lè work. ìmọ̀tara ẹni nìkan ń pa ẹkú lọ o gbogbo nǹkan tí wọ́n mọ̀ láyé politics politics politics ni kò sí ètò kan ìpẹ́ láwọn ọmọ. ṣé àyàn máa ṣe náà nìyẹn. àbí kò possible. kí ni ò possible. it's not possible. ah you have to talk about it. you have to. Oh, My boy. John, my boy. My What's up? My baby. Mm. <laughs> my baby. My son. Oh, my dad. <laughs> oh, that's my dad. I am so very proud of you guys. Yeah. We're proud of you too, man. As a matter of fact, I must tell you this. Mm. You both are the best parents in the world. like seriously, mom. So. <sighs> Eh, mo mọ̀ pé ebi a ti máa pẹ̀yìn méjèèjì báyìí <gasps> like seriously. but you guys need to freshen up first. Hmm. ẹ okay. sókè freshen up ẹ wá padà sí dining ẹ wá jẹun mo ti prepare favorite meal wow that's my mom. <laughs> that's cool thank you. ẹ kọ́ ọ̀gá. <laughs> All right, guys. Oh. Aren't we lucky? Yọ padà wálé, kò ní rẹ̀ Kẹ́hìndé. Màmá. Kí ni nǹkan tá a wá ṣe níbi báyìí gangan? O kò ṣáà ń sọ fún mi pé kí ni ṣó kí ni ṣó. Níbo ni bí báyìí? Ẹ̀yà Kẹ́hìndé. Hmm? Ṣé rí mo fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ni? Ah, ah. Mo ṣe ní ká wá sọ̀rọ̀ mi. Mo mọ̀ nígbà tá parí ọ̀rọ̀ wa ń bì, gbogbo nǹkan tá ṣe mi pátápátá, ayé yín ó fẹ́ bá mi sọ̀rọ̀ ló wá lè sọ fún mi nínú ilé ọ̀dọ̀ mi ló wá mú mi bọ̀ bí báyìí. ìyá kẹ́ni ẹ jọkọ. ó dà ọ kò ní wọ́. ìyá kẹ́ni ṣe rí gbogbo ìtọ́jú yín lórí mi pátápátá ni mo rí gbogbo àdágbé àdáfà yín lórí mi kí n lè jẹ́yàn pátápátá ni mo rí mo appreciate ẹ o kò sí ìyá mi láyé tó lè dàbí ìyá mi àbí àmọ́ tó tọ́ ni gbogbo ìgbìyànjú yín lórí mi láti jẹ́ pé kí n di olóore láyé pátápátá ni mo rí gbogbo ìgbìyànjú yín láti jẹ́ kí ọjọ́ làmí dára pátápátá ni mo rí mami you are the best mom in the world. gbogbo nǹkan tẹ́ ṣe ń torí mi pátápátá ni mo mọ̀ ọ́ àmọ́ ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀yìn ìyá kẹ́ni mo fi gbogbo nǹkan tẹ́ níbẹ̀ yìí gbogbo nǹkan tẹ́ fẹ́ kí n jẹ́ lọ́jọ́ là ń tó fi bẹ̀ yín mọ́mi iṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ kẹ́ fi sílẹ̀ mi ò bínú sí yín mo mọ̀ pé tolú tèmi náà lè ṣe ń ṣe torí kí n bá lè jẹun torí kí n bá lè jẹ èèyàn lè ṣe orúkọ tẹ ṣe yìí àwọn ẹjọ ẹ̀yin lè máa sọ pé téèyàn bá ti ń dàgbà ó máa ń yọ ogún jà ní ara yín ti ń dára gbà mo gbàdúrà pé lágbára lọ́wọ́ lọ́hùn màá lè ṣọmọ fún yín kalẹ̀ iṣu ọmọ adẹ̀ jìnnà fún yín jẹ ṣe rí inú ilé tàwa yìí ibi tí mo lè ṣe gbà táwọn máa gbé lélẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣègùn ya bẹ́ẹ̀ ẹ ṣègùn ya kẹ́ni I really appreciate you. Kẹ́hìndé bó ló ti rí owó tó fi gba bíbá ẹ̀. mọ́nù ṣé ẹ mọ̀ pé mo ń ṣe tutorial fáwọn èèyàn mo dẹ̀ tún dájọ́ àwọn owó tutorial àtàjọ́ ni mo tú papọ̀ lóòótọ́ ni pé kò ka wọlé àti àwọn nǹkan tí mo rà sínú ẹ̀ ṣùgbọ́n mo tún gba lóun díẹ̀ lọ́wọ́ àwọn cooperative tí mo dẹ̀ ní gbàgbọ́ pé lágbára lọ́wọ́ ọlọ́run láìpẹ́ láì jùlọ máa dáwọ́ tí mo yá lọ́wọ́ padà. mo kéde. ẹ̀yin ní kẹjọ nítorí ọlọ́run kébí tẹ̀ ń ṣe sílẹ̀ I love you more. You're the best mom in the world. Okay, dear. Mommy. What's wọ ipe gbogbo nǹkan tí mo ṣe ó wọ ipe torí tiẹ̀ náà ni mo ṣe ṣe kò ṣe gbogbo èmi náà àmọ́ tó bá wá sọ fún mi pé mo fẹ́ kí n ṣe mọ́ ó di dandan kí n jáwọ́. Mami. Mo láti ní lọ ibi ti ṣe wọ́n. Kẹ́lá sọ̀kọ̀. Àbẹ̀wò tó tọ́ ni. Kò sọ́bí bọ́rọ̀ tó lè ṣe ju tẹ̀sẹ̀. Ìyá mi. Yeah. fi wọ́n lẹ́sìn. ṣe rí èmi mo wà ń lé mo ráyè fún yín n tẹ́ ń ṣe ẹ̀fílẹ̀ màá bá yín ṣe èèyàn hmm? wọlé ìsìn kẹlọ rest màá bá yín tó gbọ ọjà yín màá bá yín tẹ̀gà shop ẹ má wọrẹ. ọmọ kankan mo ti gbọ́ jẹ́ kí n kọ́ tẹ ìgbélé sílẹ̀ mi. màámi a ní wọlé kẹlọ rest ah màá bá yín ṣe kí ni kí lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ àti mi lè bá yín tò ẹ̀fílẹ̀ màá bá yín ṣe. ó dàá ti gbọ́ ìwọ kọ́kọ́ kó àwọn ilé kó wọn lọ síta náà màá dúró díẹ̀ tó bá ti padà dé màá máa wọlé lọ. ẹ ẹ bẹ̀rẹ̀ ni ẹ o a máa jà o. àná mo ti gbọ́ tí ẹ̀kọ́ àwẹ̀ lè lọ síta. mo ti bọ́ alpha ọkọ ah, alpha mo dẹ̀ hàn títí tí o gbọ́ tẹ́ mo cross tí wàá bẹ́ẹ̀ àti pé kí ló ń fi ọ̀tà ṣe. kí ló dé náà kí ló ṣe yín náà kí ló ṣẹlẹ̀ náà ẹ fẹ́ ra àkọlẹ̀ gbọ́dọ̀ bàtọ́ èmi láìkẹ́ o. níbo ni mọ́tò ẹ wà gan-an. Ah, ah. hello kí ló ń ṣe ẹ jàre náà júdù ló ń sọ̀rọ̀ kí ló ń ṣe fẹ́ sọ pé mọ̀ mi ni. ṣọ́ọ̀bù má mi lè àwọn àtàn kan bí kí lẹ fẹ́ rà. mi ò rẹ́ni tì má àti fún júdù ló ń sọ̀rọ̀ náà kí ló ń ṣe náà ẹ wo bí ẹ wo bí hmm? orúkọ tèmi ò kì í ṣe ẹ̀bùn kẹ́ni lorúkọ mi ṣọ́ọ̀bù mọ̀ sí mi rè and by real large mi ní mọ́tò mi lọ́kadà ẹ́ tí wọ́n fẹ́ ra kọ́ ni kẹ́ ẹ sọ. ọ̀gá ọ̀yà má bínú gbà ẹ̀. mo ti mọ orú yín mo máa rin inú fíìmù ẹ fẹ́ tọrọ wá àbí ẹ wo bí èmi kò tí ì yọ ẹ̀rí ní one naira ṣíṣe ẹ̀rí. ẹ̀bùn ẹ má bínú ẹ̀bùn kì í ṣẹ̀bùn bẹ́ẹ̀ ẹ kí lè fẹ́ ra. mo fẹ́ ra káàdì. ẹ lè lò rúrú nẹ́tọ̀kì wọn. o ní four hundred. Sorry. ẹ̀bùn ọ̀nkú ṣíbí kàlẹ́ fẹ́ ra mi kì í ṣẹ́gun kẹ́ni lórúkọ mi kọ́ìndé lórúkọ mi ni ṣẹ́gun. méjì méjì lọ́lọ́run dáyàn o. ọ̀nkú ó possible. ẹ ní láti rẹ̀ ní tí mò ń sọ. So méjì méjì lọ́lọ́run dáyàn. wọ́n kó ẹ̀sọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó pọ́síbù ẹ mú wo káàdì wá. Ah. ṣe. <laughs> fẹ́ ra kan mi. irọ́ mo mo rà. ẹ ṣe kan thank you so much. èwo ni ẹ fẹ́ ra káàdì ẹ fẹ́ ra káàdì èwo dẹ̀ ni ẹ̀rẹ́ bí ẹ kẹ̀yìn ẹ ẹ ẹ̀bìn ẹ̀bìn ẹ̀bìn. but seriously kí ni ìfẹ́ máa di òótọ́ mọ́ mi lọ́wọ́ o ó ti di òbí méjì tó máa ṣe mí fún èèyàn kan o ọlọ́mọdé àríra burú. mo fẹ́ rẹ̀ yín. tẹ́ni ẹ bá ṣe ẹ̀sìn wọn á mú mi nìyẹn. mo fẹ́ rẹ̀ yín. mo fẹ́ rẹ̀ yín ẹ má bínú. kí ló ṣe ń ṣe ń yọ ni mo ti wà nígbà tí pẹ́ tí mo ń pa mo fẹ́ rìn mo fẹ́ rìn tọ́jà yóò bá pè yẹn lọ́ máa pọ́n mi ta. ẹ má bínú ah, ẹ fẹ́ rà. ẹ fún mi lẹ́yìn mẹ́jọ. mi lè fún lẹ́yìn iṣẹ́ bẹ́ẹ̀ rẹ̀yìn làbí kí n fún ẹ ti fún mi nìkan rí lánàá ẹ fún mi lẹ́yìn mẹ́jọ owó wà lápò mi. láti rà lẹ́yọ kan o. ó tí mo rò ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ inú mi á máa dùn táyé lolú mi. mami ṣẹ́rí pẹ̀lú àwọn àpéjú ètò máa ṣe fún mi àti kejì mi jọra wa gan. possible lóòótọ́ ni pé mi ò fojú rí arákùnrin tó ń sọ eré ah, ṣùgbọ́n àwọn tí wọ́n rí tí wọ́n rí mi wọ́n jẹ́ kó máa yé mi pé ń ṣe la jọra bí mo mu kódà wọ́n jẹ́ kó máa yé mi pé bí pé ṣe ni wọ́n pa méjì sílẹ̀ ni wọ́n la jọra wa gan. ó pọ̀ sí kó jẹ́ pọ̀ náà ni. ṣòrí pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí táyé lolú mi ní láti jẹ́. they were dull. Alpha. Are you alright, patient? You don't come out today. And now? You never come out. I've been in the order. Patient. I've been seeing one guy. To buy your boy. You need to see this guy where they talk. Wo tó bá replica pé replica this guy na replica. Ẹjọ́ ra yín mumu. ìmúmu. Ó dàbí pé wọ́n jọ pọ̀ ẹ̀yìn méjì sílẹ̀ lẹ́nu listen to me. Ṣorí kò séèyàn tó dàbí èmi. Hmm? Èmi nìkan ọlọ́run dá. Torí ẹ̀ ilá ọwà yìí kò jọra wọn. Àwọn hmm? tó ṣẹ́yìn náà ń pè ní mirage. O ti ń fantasize látọ̀rí mi. Fanta what? I no fanta anything o. Ah. See, I don't even mo ti lọ bá àbùbọ̀ tí mo ti lọ fọwọ́ kan lọ́kìn tó mọ̀ pé wọ̀ kọ́. I don't go meet am wo ẹjọra pa pa na your twin má gbó gbàgbé if you if you wan make i down na come make i the only thing tó yàtọ̀ láàrin èmi èjì kò ju pé otush and the guy na na pako boy kind of ìyàtọ̀ nìyẹn. mo ti gbọ́ ẹ ẹni tó bá jọ mí wàhálà tẹ̀ nìyẹn. so àwọn fàkìlọ́ wà lẹ́yìn àwọn tí wọ́n yẹn ń kọ́ mo oh, lift mo you no go like meet this guy. guy leave that one kí ló dé fẹ́ gbó ó dẹ̀ ń pariwo ń pariwo ń pariwo ń tẹnu mọ́ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ lùkàkì kìíní gan ẹ tì mí dáwọ̀ ṣó ṣé ìwọ náà dàbí mi ò ó dàbí kò fẹ́ gbowó ń diẹ àbí tó bá ti gbowó ń diẹ make we talk better ten àwọn tí wọ́n kọ́. Timode Timode. now you're talking. Eh? mo wà. darling. Ilé-ẹ̀kọ́ mi. Ṣé àlàáfíà ni? Mọ́mọ́. Báwo ni dé ah, Ìbádùn lẹ́wà. Mo jẹ́rìí. Èyí ta rí ẹ wẹ́rẹ́ yìí, ṣé ìṣe pé owó lo tún wá béèrè? Ah, ah. Mọ́mí, ẹ ti ẹ̀ fẹ́ sọ mílíọ̀nù pátá ni. Ah. Sọ nǹkan tẹ́ ẹ sọ sí ni pé tí mi ò bá tí ní ìdòwò mi kí n wá lè ra ẹ̀ this is my home. i know bọ oh my god. mo iti babe. ti bàbá ẹ. Ah, sún <laughs> mi sí wàhálà mọ́mi o tí mi ò bá fojú mi ládìmí ta ni mo fẹ́ fojú jọ o. yes ah, ṣé àwọn tó máa ń film afi so tó kọlà ní kí n fojú jọ. no it's not possible <laughs> i'm a proud son of my father ah mọ́mì yeah that reminds me àwọn ọ̀rẹ́ mi sọ kọ̀kọ̀ fún mi wọ́n ní àwọn orí èèyàn kan tó jọ mi as a matter of fact wọ́n jẹ́ kó máa yé mi pé resemblance ẹ̀ pọ̀ débi pé mi àti ẹni yẹn jọra wọn gan in fact wọ́n láwọn orí ẹni yẹn àwọn rò pé mi ni. really. can you beat that. ẹ ẹni tó ń sọ yìí ṣé ìwà tiẹ̀ ti ríra yín sójú. Um, no mi rí ó ń jàre ọkọ mi má yẹ kẹ́ni kankan pò kọ́ ọ̀bànújẹ́ fún ẹ o ṣòro àwọn èèyàn wọn kàn máa ń láìkí láti máa fẹnu wọn túkùtùkù kiri ilẹ̀ ni ah ah èwo làbọ̀rọ̀ máa sọ pé èèyàn kan jó èèyàn kan ah ah exaggeration nìyẹn ah ah irú jíjọ wo ló wá fẹ́ tó bẹ́ẹ̀. Ah, èmi kan sọ pé báwo la ṣe máa jọra wa débi pé àjọra one hundred percent ah, mo jẹ́ kó máa yọ pé fine o possible then any which way méjì méjì lọ́lọ́ máa ń dáhùn èèyàn. àti pàápàá ṣé orí tó bá sọ pé èèyàn méjì jọra wọn kò dáa káwọn méjèèjì máa fojú kanra wọn o Mm. tó bá fi lè fojú kan ara wọn báyìí tọ́ríra wọn sójú ó ṣeé ṣe kíkan ni wọ́n jọ́ lọ́hún pé o. Mm. mọ́mí mọ́mí mm. <laughs> superstitious mama. Ah, ẹ̀bùn olúwa ẹ̀bùn olúwa eléyìí òkè màkì ṣe superstition owó tó ni mò ń sọ ẹ ti wú africa magic dànù ẹni ah. wíṣù ẹ ẹ wo ẹ wà láti wọn ni ẹyin ọtí ẹkọ mi náà and um, mọ́mi. Mm-hmm. kí lẹni ilé téèyàn lè fẹnu jẹ. Ah, don't tell me pé oúnjẹ ló gbé wálé o. tọ́lá nǹkan. gbogbo nǹkan pátá láyé ìlú fi jọ bàbá ẹ̀. Ah, ah. <laughs> bẹ́ẹ̀ ni o by the same time ma mọ́mí ìyá àgbà ròyìn wọ́n lẹ́yìn kó oúnjẹ yá tì. ah sweetheart. dádì ẹ̀bùn wàhálà ti wà o. Ah, wàhálà bíbá o ilé ìṣẹ̀lẹ̀ òkúta sin lọ́jọ́sí ẹsẹ̀ ti wà ń ta. ẹ lóòkú mà gbọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ọ̀yẹ́ mi òkú wo lẹ́sìn tẹ́ yọ síta tell me what is going on kò yí da panic bolẹ̀. kò burú a ní ìkejì ẹ̀bùn olúwa àwọn èèyàn ti ń rí around. but ṣáà méjèèjì ò tí ì ríra wọn ṣá. according to what he told me wọn ò tí ì ríra wọn torí èmi gan ò fi lọ́kàn balẹ̀ mò ń bá ní pé tọ́ba méjì jọra wọn wọn gbọ́dọ̀ fojú kanra wọn torí kú ló máa já sí ìbẹ̀rù yẹn mo sì kó sí lọ́kàn balẹ̀. Mm, that's my woman kò tí mo ṣe máa ń trust ẹ nìyẹn sórí ọwọ́ ọgbọ́n àgbà tó fi tó yẹn tó ní pé táwọn méjì rí ra wọn aburú máa ṣẹlẹ̀ you just keep on telling him that kó máa fi ìbẹ̀rù yẹn sí lọ́kàn but notwithstanding É, é ní sùúrù fún mi ok é, é, é, é, mi di ìrọ̀lẹ́ é, máa pẹ́ ìfúnra mi eh, eh, é, é, gan ni. na the guy be this now tí mo sọ fún ẹ. jọra kí ni yàtọ̀ kí ni yàtọ̀ yín. One Báwo ni life pẹ̀lú? Oh, thank God. jẹ́ pé ó yà wọ́n lẹ́nu pé wọ́n rí ẹni tí mi àti ẹjọ́ jọra wọn gan inú mi dùn láti pàdé yín mà. Um, pẹ̀lẹ́ ọkọ mi jọ kí lorúkọ ẹ̀. Um, ẹ̀bùn olúwa lorúkọ mi mà. ẹ̀bùn olúwa. bẹ́ẹ̀ ni mà. ṣé èkó bíbá láwọn òbí ẹ̀ ń gbé. oh yes èkó mi ní abẹ́sẹ̀ á dẹ̀ wù mí kí n rí wọn báwo gan ni mo ṣe lè rí wọn. ìyẹn gbọ́dọ̀ jẹ́ big deal náà um, though my dad is a very busy person you know I'm a busy gan but um, I can still work things out màá mọ bí màá ṣe arrange bẹ́ẹ̀ ṣe máa meet ara yín I'm very sure pé àwọn ọkùnrin wa fẹ́ mọ̀ yín. ó dáa ó ṣe ọkọ mi kí wàá ní kí n fi ṣẹ́ lálejò. ah ẹ o mo wà ọkẹ for now. omi ńkọ́. Ah, ok been the first time tí mo wá bí tí bá insist Umi, yẹn know. wá ok. kẹ́hìndé. mami. bá mi bomi wá fún kó mu. alright um, ṣé tútù ló fẹ́ àbí oh cool water is okay. oh thank you. pẹ̀lú ọkọ mi o ní pé kò bí báyìí ló ń bí. bẹ́ẹ̀ ni mo. ìkúlọ̀ be èsì. oh yes yeah inú mi dùn láti pàdé yín lẹ́nu gan you need to see this guy yourself. He's just a replica of me. Ìgbà tí mo rí bọ̀bọ̀ yìí, ó dàbí pé mo wura mi ní mìíràn hmm, Yes. Akíkà, bẹ́ẹ̀ tí ẹ rí, ah, ẹ̀bùn olúwa sọ́dún ẹ ti pọ̀ jù. Báyìí. Listen to that. Hassan, you need to see this guy. He is just like me. Bí mo ṣe rí gangan gangan ló ṣe Fine, man, ń gbọ́ ọ̀nà máa ń jọra wọn, but eléyìí ti pọ̀ jù. Mm, Bẹ́ẹ̀ni. Yes, Dad. Ọmọdé ló ń ṣe Because um, tí ó yẹ pé ọmọdé ló ń ṣe ẹ́ ni, ó yẹ kó mọ̀ pé èèyàn méjì méjì lọ́lọ́ máa ń dá. And perhaps, and it's very very possible kí ẹnìkan kó jọ ẹnìkan ìyẹn mi ń pè bóyá uh, any connection kankan i just want you to erase that thing from your mind. ẹ dìá kí tiẹ̀ ní interest in your role, lẹ̀ yìí gan kí ni tiẹ̀ gangan ní ẹ̀yẹ́ ni òye mi. mọ́mí um, um, ṣẹ̀rí kún ṣe pé bóyá mo ní problem pẹ̀lú pé èèyàn kan jọ mí àbí nǹkan but bóyá ìgbà tí mo meet our people yẹn bóyá condition tí mo bá wọn ló fún mi ní strange feelings. condition bàtà ni níbo. ah invited me over to his place. ah eh? mo He, ọmọ yìí ti ń tọ́jú wọlé o kí ló dé ẹ̀mọ́ ṣó fẹ́ pa wá ni kí ló ń wá kiri títí kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀. Hmm, kò sí bí dínú nǹkan tá à ń sọ yes and as a matter of fact I'm people they mean no harm. ẹ sọ́n ẹ ṣe rí i pé òbúkú eh, if at all you want to be choosy about friends ó yẹ kó mú ẹni ẹ see you know kémi pẹ̀lú yẹ ká bóyá dùn bá rìn ni. Ah, no no no um, it really disappoints me. i'm sorry dad i'm sorry um, but àwọn people yìí they really love to meet you wọ́n fẹ́ mọ̀ yín. mi ti sá ni. of course. you better don't bring in anybody into this house tó bá try láti mú ìyàwó kan wọnú ilé yìí wàá rí ní tí màá fojú ẹ kàn. ẹ ẹ ìbàdí à ń ní sùúrù ẹbùn wọn á dáyẹ ẹ lóhùn. Hmm? at your own convenience. Welcome, Amua. Thank you, Dad. That's my dad. <laughs> oh, I need to freshen up. Hmm? Come on, boy. Um yes yes Come on, back. all right all right all right. Yeah. Huh? all right come on kí ló ṣe é. ẹ jẹ́ kí Láde ṣe ń ṣe báyìí? Kí ló lè fà kí Láde máa avoid money? Because it's just so obvious, but I didn't avoid woman in now. Mo sọ fún tẹ́lẹ̀ pé ọmọ yìí bọ̀. Àwọn oníbó kò sí problem. What could be going on? Daddy wa ń gba kitchen sálọ fún yàn. his own house. There's something wrong with somewhere. telling you now. This is very, very simple. Mommy, what are we before she's simple gan? Wọ́n fẹ́ mọ̀ yín ni and that's all. Wọ́n fẹ́ bí tí ń nà ó. Ẹyin lè ń fa kí ni one big deal. No! Ah, kíló kíló burú pé èèyàn kan You mí tí yín. Wọ́n tún nà ó. last time náà tí láti lọ ṣe No, lọ tó scope mi nìyẹn. Dáàdì jáde, wọ́n gba bí wọ́n gba kitchen lọ, wọ́n sá Will you keep quiet? Yes! That's your Aṣọ́mọdé, mommy is wrong. Will you keep quiet? Should I? ẹ̀, ṣòrí bẹ́yìn sọ̀rọ̀ sí bàbá ẹ̀ is an insult àdè tọ́ ẹ báyìí ṣé o tán mo ní kó on people àwọn I yìí rìn àìtí in falẹ̀ nípa ti ń ṣe yìí o ṣé orí pé bad influence lọ́jọ́ lórí ẹ̀ mò ń sọ fún ẹ ó ṣe wá ní abẹ́ ìgbà kitchen sá lọ ṣé ó jẹ gbèsè ni àbò kẹ́rù òfin sápò. nǹkan tí ò yé mi náà kọ̀ọ̀kan ni. a a sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ mọ́ ṣoríṣẹ́ ṣé o ti ríṣẹ́ àìkó falẹ̀ nípa ti ń ṣe yìí o mo sọ fún ẹ má bá àwọn pípọ̀ yìí rìn mọ́ bad influence ni wọ́n lórí ẹ ṣoríṣẹ́ àdètò ẹ báyìí o ti wá ń rude síra bẹ́ẹ̀ torí pé òun bá òun rìn ṣé wo rí yẹn ni. mọ́mi i'm not rude ẹ wo bí nǹkan tó ṣẹlẹ̀ nínú sọ náà this is very simple okay ọjọ́ yẹn dáàdì sálọmọ sálọ ó ṣẹlẹ̀ náà. bọ́tọ́ àpẹ́ bẹ́ẹ̀ ń ṣe mí nìyẹn i'm sorry hmm? i'm sorry but ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ yìí ṣírò ara wọn náà n kò fẹ́ meeting náà that's all ṣé kò ní wọn mẹ́tẹ̀ sọ fún mi. èmi ò ṣetán láti meet anybody o jẹ́ kó wà láyé wọn kémi náà wà láyé tèmi and i need you to promise me pé o ò ní ní nǹkan kan ṣe pẹ̀lú woman yẹn àtọmọ ẹ̀ mọ́. Ah mọ́ mi. bẹ́ẹ̀ ni bí ṣe fẹ́ nìyẹn. ok tábà wọ́n ta fẹ́ nìyẹn no problem mo ti wá ní ẹ ṣe gan. tí àwọn òbí ẹ ṣe ń sá fún mi kò yé mi mo kàn ní kémi àti wọn ríra ká lè ní gbólóhùn kan tàbí méjì ah, kí nìdí tó ṣe wá ń sá fún mi. mọ́mi nǹkan tí ò yé mi náà nìyẹn because i'm still wondering what is going on as in ó wà so clear pé she no avoid it yes because ẹ̀ mọ̀ wọ́n rí wọn ò yín rí then why don sá fún kò ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ wọn bìkan àbọ̀ṣẹ̀ yín bìkan because ó wà so obvious pé ṣe máa avoid yín and I don't know why. dájúdájú nǹkan tí mo rò gan-an òun ló ń ṣẹlẹ̀. ẹrùn kankan kí ni nǹkan tẹ́ ń rò. a jẹ́ pé ìwọ ni táyé lolú ìkejì kẹ́hìndé tó sọ. táyé what. táyé lolú olúwàjọ ọkọ mi ẹ̀bùn ọkọ mi ò dẹ̀ jọ torí ọlọ́run ẹ̀jọ̀ ṣàánú mi mo bẹ̀ ni olúwa ń dẹrù lọ báyìí ẹ̀bùn tí ẹ wojú mi. listen to me ibi tó àmì mo lè lọ I can live my life the way it pleases me I'm an adult. ẹ ẹ wọn gbádùn ọtí ní èlò tó bọ torí ọlọ́run ṣàánú mi tí ẹ wo tìkúnlẹ̀ àbí amọmọ mi lára kó wo wàhálà mi lórí ẹ. mọ̀mí èmi ló yẹ máa bẹ̀yìn èmi yẹ kí n máa mi pé kí ẹ ṣàánú mi ẹ sọ òótọ́ kan bẹ̀ fún mi ẹ sọ òótọ́ ọ̀rọ̀ dibẹ̀ fún mi. ẹ ah, eh, sori òótọ́ ọ̀rọ̀ tó ń tẹnu mọ́ yẹn yẹn ni ò yé mi báyìí. fine <laughs> kò yé yín good eh, listen tí ò bá ti yé yín kò sí wàhálà ẹ jẹ́ kí n máa lọ tó bá ti yé yín ẹ pè mí lórí fóònù mi. have my number. I'm not changing my number. Ẹ̀bùn olúwa, ẹ̀bùn olúwa, ojú mi. Ẹ ṣe o ṣàmọ̀ pé eh, ìwà àtàbúrò ẹnìkan náà ni lọ́wọ́ mi. Ṣàánú mi, ṣàánú mi ẹ̀bùn. Mọ́mí, èmi náà bẹ̀ any. I shall know èmi náà and the sooner you tell me the truth the better for us all. So yẹn tẹ́ bá sọ tọrọ bẹ fún mi ẹ problem but tẹ́ bá sọ máa ṣe nǹkan tó wà nù mí. ẹ ẹ torí Ọlọ́run wàá wá ṣàánú mi ni eh, tí ẹrú gbó wàhálà mi lórí ẹ̀bùn ṣàánú mi you can't do this to me ẹ̀bùn oh, ó yá ṣe orí pò ṣe wà máa sọ̀rọ̀ eh, ẹ̀bùn máa sọ̀rọ̀. sùn ni kí ló dé. tí nǹkan kan oorun òkun mi ni. oorun ah. òkun ẹ oorun òkun ẹ ló dé ń wa ẹkún mu bí omi tó tún wá ń sunkún bí ìgbà tí èèyàn bá ń it's been four years we got married mi ò tí ì bímọ ọkọ fún ẹ mo wá ní mò ń sunkún bẹ́ẹ̀ tó bá gbàgbé nígbà tá a ṣe ìyàwó ìyá mi ṣàdúrà fún mi ó ní màá finú ṣoyún màá fẹ́ yìnbọn mọ́ ó ní màá bọ́kùnrin àbíró màá bóbìnrin àbíyé ta ni mo wá ṣẹ̀ ta ni mo ṣẹ̀ tí ò foríjì mi ìwọ náà wo mo jí ọ̀rẹ́ mi lẹ́yìn táwa márì tán lòun náà ṣe wedding títí ẹ̀ ó ti ń tọ́ ọmọ lọ́wọ́ náà ó wá ní mo sẹ́kùn lórí ìgbà ó ní mi ò ní máa sùn. Ah, Rọ́mọkẹ́ please stop it come of that How can the problem be yìí náà àbò ń ṣe fault ẹ ọlọ́run ló ń And ah, moreover at the lọ hospital eh, doctor ní kò sí kankan she ń ṣe the best thing ni pé ká fọkàn wá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run adé gbàdúrà wa. òkìkí ìrètí pípẹ́ ó máa ń ṣọ̀kan lára ẹni o lóòótọ́ ìwọlé understand bọ̀ àwọn ẹbí ẹ̀ kọ́ ṣé bó ṣe yé wọ iṣó máa ń yé wọn bẹ́ẹ̀ ni before you know it ṣe wọn lọ fàyàwó kan wá fún ẹ ọwọ́ ẹ kò pè mí ti sẹ́gbẹ́ kan. ah no no no honey honey please just come off that come off that sorry let me tell you something honey see i'm a man of myself and i'm highly principled uh, nobody can just go to the village kéèyàn kan lọ sí abúlé ẹ̀sìn kó lọ gbé john kan wá sínú ilé fún mi kó lóun fún mi níyàwó it's not possible uh, but um, i think i have an idea. what idea? ìgbà tí mo lọ sí abúlé tí mo lọ iṣẹ́ gbà yẹn àwọn ní bàbá kan tó treat ìgbà tí mo strong ìgbà yẹn eh, mo dẹ̀ fi pé bàbá yẹn mọ̀ nípa ọlọ́mọdé. so ìwọ mọ bàbá kan bì kan ló wá ìdẹ fún mi láti jọ ẹ ló jẹ́ ká ti lọ síbẹ̀. wọn ni ìgbà lè sọ̀rọ̀ báyìí eh, mo fi pé bóyá o lè má like nǹkan tó wà fetish bí nǹkan dúdú ni mo ṣe sọ fún ẹ. kí ni àti dúdú àti pupa kódà àti pọ́pù lọ́wọ́ tí mo wà yìí gbogbo ẹni mo rẹ́dì láti ṣe wo ìgbà ọ̀la fẹ́ lọ síbẹ̀ láàárọ̀ la. ọ̀la àwọn ọmọ pé pé àárín ọ̀sẹ̀ la wà yìí <laughs> ó ṣe é ká fi sí weekend. irọ́ mi ò lè dúró di weekend kankan jẹ́ ká tètè lọ ò jọ mo fọlọ́run bàbá jẹ́ ká tètè lọ. Ah, anyway anyway uh, okay you know what I'll find time this week a lọ síbẹ̀ ṣé kò jù bẹ́ẹ̀ lọ lójú eh, ẹ̀ nù Zito eh, eh. bàbá àbúrò ìgbéyàwó mi lè rí o eh, àbúrò bọ́ọ̀sì torí ẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó ṣe dísáì pé ká máa rí torí àgbà náà lẹ́bùn tẹ ní akílẹ̀ nímọ̀sán ká mọ ohun kíkan. bẹ́ẹ̀ ni bàbá òótọ́ lọkọ mi sọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má yẹ kí tèmi gbé nílé ọkọ mi ẹ jọ̀ọ́ bàbá. ẹ ẹ padà jókòó èèyàn <laughs> ọ̀bẹ́kún wọlé mi olúwa tẹ̀fínú wọlé ẹ̀dùn. ẹ̀rín lẹ́ẹ̀ bá jáde. Hmm. bọ́ bá rí bẹ́ẹ̀ ábífálẹ́rẹ̀ òun lẹ́lẹ́rú ìpín yọ̀fọ̀nà wa ẹ mú wà ní mi làbára mi àgbọ́n mi regùn. àkókò lókun ìwọ láwọ àwa lọgbẹ̀rì àgbà mẹ́ta tó bá mọ̀ díẹ̀ ta ni ọ̀rán má fi ibi péré kọ́ má fèrè pebi kọ́ má fòlè lò fọ̀hún wàá báyìí ń lò gírí ta. <laughs> èjèèjì mú mọ́gbẹ́ ń ọ̀gbẹ́ nìkan ire kò kógún. èjì ogbè lọ jáde ìfanire ẹ̀rí ọ̀nà tí ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀. ọlálẹ́kun òmìnìkun ọ̀tàtàbírà kún akọ ajálọlá akọ àgùnlàlà lóṣù iwájú òkun ẹ̀yìn òkun òkun ọmọ ẹni kò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sì dé ọmọ ẹlòmíì ọmọ ẹni lọmọ ẹni ń jẹ́ adáwájé tíṣọmọ olókun ṣẹ̀ ní àdé dáfókùn tíṣọmọ olúradà dáfúndẹgbódòrògì tí sọmọlú kọ́pá wọ́n ṣe fáfẹ́ni ni tí sọmọ kẹ́yìn wọn léńje léńje wọ́n ń wọ́kọ̀ ọ̀mọ̀ràn yàn ajé wọlé wá okùn ń bọ̀ àti wọlé idẹ kò tún ire ọmọ ti dọ́dọ̀ yín. thank God thank God. ifá ní ire mẹ́rin ló ń bọ̀ ìkan dúró lọ́nà ni ire ọmọ ti wọlé tọ̀ yín. ọlọ́run ṣe ẹ bàbá a dúpẹ́ lọ́wọ́ ọ̀fà kí wàá ní ṣíṣe ṣé ẹ̀bọ́lá máa rú ni àbí àmàgbé tutù ó dẹ̀ pé owó náà iyekíye tó bá máa ná wa mo ṣetán láti ná. ẹ ẹ gbẹ́bọ ẹ ẹ ṣètùtù bẹ́ẹ̀mi bá ti kóyẹ̀ tán ń bí ọ̀tán àmọ́ bẹ́ẹ̀ bá ti dáṣẹ̀ jáde kúrò nílé èmi olúwa tẹ̀fíníwọlé ẹ̀dùn ohunkóhun ohun abẹ̀mí tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ bá ti ń jáde ń bí mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé kẹ́ ẹ mọ́ gbé lọ́lé ẹ mọ́ kẹ́ kẹ́ ẹ mọ́ gẹ̀ẹ́. <laughs> níbẹ̀ ni rí ọmọ ó ti wọlé wá báyìí. bàbá nǹkan tẹ́ ẹ̀ ń sọ yé mi o ẹni tábà ti jáde síta nǹkan abẹ̀mí tábà ti rí ká gbé lọ ká lọ máa kẹ́ ká máa gẹ̀ pé òun ló máa lànà fún wa but excuse me sir ewúrẹ́ nǹkan abẹ̀mí ni àgùntàn nǹkan abẹ̀mí ni sweetheart. ẹ má tún gbà wípé alájálè kò tà ń sìn abẹ̀mí náà ní adẹ̀ sínsìn náà láti jó ìran so mi ò understand wọn ten try láti sọ sá. kì í ṣe ewúrẹ́ bẹ́ẹ̀ kì í ṣe àmọ́ bẹ́ẹ̀ bá ti jáde ohun abẹ̀mí tẹ́ ẹ bá rí ifá yóò tọ́ yín sọ́nà ẹ̀yin ẹgbẹ́. ọmọ kí ló ṣe é kúrò lọ́nà náà ẹ kí ló ṣe é kó lẹ́nu mọ́tò ẹ ilé ìṣòrí mọ́tò yìí kò dá máa ń payọ̀ má fi káyà ṣeré bẹ́ẹ̀ ó ti gbọ́. àníkìn ọmọ kékeré ní ilẹ̀ ti tutù kò yá kó máa ṣeré nínú òtútù báyìí. bẹ́ẹ̀ bá ti ń jáde ń bí mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé. ó dà yín pé nǹkan abẹ̀mí tí bàbá sọ nìyí o. mi ò understand tí wọ́n sọ. o ò understand ìwọ understand kò burú ó yé mi tí ò bá yé wọ ó yé mi. pẹ̀lẹ́ ṣe ti bá òun bá fi táyà ìṣeré mu táyà yìí darí kó ti bọ̀ tí wàá jẹ sweet wàá rà tí ìlàbẹ̀ ó yá máa bọ̀ tí lọ ra sweet fún ẹ good boy. Yeah. had no choice my dear Today I ní a ṣe lọ sọ́dọ̀ and kò sí nǹkan tá a lè ṣe dan eh, nǹkan tí bàbá ní ká and um, we are very sorry please forgive us. olúwa ọkọ mi jọ̀ọ́ má bínú ọ̀rọ̀ ọmọ ni mo ṣe lẹ́yìn ìgbà yẹn gẹ́gẹ́ bí bàbá ṣe sọ mo finú ṣoyún mo bí ọ̀rẹ́ olúwa àbúrò ẹ̀ bó ṣe rí nìyẹn ṣàánú mi ẹjọ́ mi kọ́. Did you get this away from me all these years? Mama, that's what we're doing mention it for once. àwọn mọ́mí bọ̀ wọ́n ṣe ọkùnrin nílọ́wọ́ ni wọ́n máa jẹ́ wọn sẹ́yìn fọlọ. ẹrù ẹrù vou ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ kú jókòó. ah, mo rẹ̀ no kejì. mi ni. ṣé bàbá ẹ ni. yes um, that's my dad. Ah, ah, ah. ọlọ́run ọba ọba àwa má rí ìdí. àṣé lóòótọ́ lòwe àwọn Yorùbá tó ní pé òkè òkú lòkú bàbá ọmọ ló lọmọ ṣé pé ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ti ń gbé látọjọ́ yìí. oh, oh, oh yes um, ọ̀dọ̀ wọn ni mo wà látijọ́. Ah. àmọ́ òkìkí kí ló wá dé tó ṣe báyìí. Um, mo wá ẹ. ọjọ́ mo bọ̀ o. ẹ ká sọ. ẹ lẹ yes ma'am. àlàáfíà. àwa ni mọ́mì mo ní kí wọ́n á dágbére fún yín ni pé mo ti ń padà sí èkó ni and eh, mo rẹ́ni tó sì mi ẹjọ́ tó bá ti di ẹ bá mi fún ní lẹ́tà yìí eh, tó bá ti kà á láti understand ìkọ̀ tó wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ làwọn kankan tí mo tún ṣètò fún un. ẹ pẹ̀lẹ́ ó Yes. ó dàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kílẹ̀ o ẹ pẹ̀lẹ́. Mm-hmm. ẹ ra o ẹ pẹ̀lẹ́. ẹ jọ máa ṣé kejì wà lọ. kejì. bẹ́ẹ̀ <laughs> kejì rẹ pété ìfidà lálẹ́ gan-an ah, <laughs> àwọn ọ̀yá àfinú olè ajẹlójú àtìgbà tó ti lẹ́yìn ẹ̀sìn tó ní ní tí ò rẹ́ nígbà nínú ọkùnrin bíi márùn-ún tó dáa lọ tó ti fìtìjú kẹrù ẹ̀ lọ èmi ìdẹ̀mọ́ bí tó kórí burúkú ẹ̀ gbà lọ. Ah! mo máa dààmú o ṣé ló ń dà mí rígbòrígbò ó ṣe ẹsẹ tán díẹ̀ lókun ní ọ̀rọ̀ kejì. ẹ jọ mà kejì lóyún. bẹ́ẹ̀ ni mo lóyún mo lóyún fún ẹ mo fi oyún náà bí ìbejì àmọ́ nínú wàhálà yìí lóhùn ìkan nínú àwọn òbejì náà sọnù nígbà tá a wà lábúlé ṣùgbọ́n ó dá mi lójú pé táyé ló lù mí òun ló jókòó síwájú mi tí mò ń wé ṣùgbọ́n kankan tí ó yé mi ni pé báwo ni táyé lolú ṣe dọ́dọ̀ ẹ̀ òkìkí. méjì ṣòro ibi tí ọ̀rọ̀ bí dé dúró báyìí. kí ló ṣe é tó lẹ́nu mọ́tò ẹ́ eléyìí sórí mọ́tò yìí kò dá máa ń payọ̀ má fi káyà ṣeré ń bẹ ó ti gbọ́. àní kí ni ọmọ kékeré ní ilẹ̀ ti tutù kò yá kó máa ṣeré nínú òtútù báyìí. bẹ́ẹ̀ bá ti ń jáde ń bí mo sọ ohun abẹ̀mí tẹ́ ẹ bá ti pàdé báyìí ẹ gbé kẹ́ ẹ máa gbé lọ ilé. ó dà yín pé nǹkan abẹ̀mí tí bàbá sọ nìyí o. mi ò understand kò tí wọ́n sọ. o ò understand ìwọ understand kò burú ó yé mi tí ò bá yé wọ ó yé mi. ṣẹlẹ̀ ṣe ti bá òun bá fi táyà ìṣeré mu táyà yìí darí kò tí wọ́n tẹ̀ ṣé wàá jẹ sweet wàá ra cheese àbí ó yá máa bọ̀ jẹ́ lọ ra sweet fún ẹ good boy. Yeah. àmọ́ ẹni ṣé mi ò tiẹ̀ wá mọ̀ pé ọmọ mi ni mo gbé sí àkàtà mi tí mo tọ́jú látijọ́ yìí àti pé pàápàá jùlọ. Hmm. ìwọ náà àṣeyọrùn kábíyèsí dúpẹ́ o ọ̀rẹ́ ní kejì mo bẹ̀ ẹ́ jọ má bínú sí mi mo pé you've gone through a lot but bí nǹkan ṣe rí nsìn nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé mo ti níyàwó tèmi tó túmọ̀ sí pé mi pẹ̀lú ẹ̀ á lè mọ́. ṣùgbọ́n mo fún ẹ ní ìdánilójú kan lé ni pé àti wọ àti àwọn ọmọ ẹ gbogbo nǹkan kí nǹkan tí má máa fi máa dùn yín nínú kọ́ ló máa fi wọ́n mi ìyàkíyà kan ní jẹ́ yín mọ́ I promise John. dáríjì mi. Ah! ọlọ́run ọba. dáàdì mi lọ́pẹ́ mi mo tó ilé nì pé mo tún máa fojú rí Táyé lólú mi Táyé lólú ìjìrẹ́ òyì la mo bá ọmọ ọkọ̀ ò bá gbé méjì ló wọlé tọ̀ mí wá mímú ní ojú ológun ìjìwọ̀rọ̀ lójú yẹ ọmọ kẹ́hìndé èjìrè òyì la ẹ̀dùn bẹ́lẹ̀ orí kìnìún. ọbẹ̀ kìsì gbẹ́kẹ́sẹ́ ó bẹ̀ wọlé alákìsà ó ṣalákìsàdò nígbà aṣọ bómi kí n bẹ relé kìmí kí n padà lẹ́yìn ẹ̀ àfijì ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ màmá àfijì ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ bàbá àfijì ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá àfijì ọmọ tí ń gbà kúnlẹ̀ ìyá ẹ̀ wíníwíní lójú olóògbé táyé lóyún. kò nírẹ̀ tó padà gbàrẹ́kẹ́ lẹ́mí ò dá sí i ìgbẹ̀yìn yá dùn. inú mi dùn pẹ̀tẹ́ lọ́jọ́ rẹ̀ wípé èmi àti àwọn ọmọ rẹ̀ a tún lè wà nínú ayọ̀ a lè wà nínú rẹ̀ pọ̀ dùn a lè wà nínú ọlá tó yìí. Ah, ọlọ́run mà ṣe o ọlọ́run mà ṣe o. Um, um, ṣeré nǹkan tí máa sọ fún mi ṣeré tábánikà máa sọ ìtúnẹ̀ lójú lẹ́nu bá mi èmi ni bẹ́ẹ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ti fi ń ṣe ẹ̀yẹ wọn ní ẹ̀rí kẹ́hìndé tí ò ní táyé kẹ́hìndé tí ò ní táyé tó máa ní táyé nìkan báyìí máa parọ́ máa ní ẹ ó lọ ọjà ó lọ oko ó lọ Ìbàdàn lọ raṣọ wa and all that Ah, ẹ ọ inú mi dùn ṣe àwọn tìkọ̀ tí máa sọ fún yín pé kò sí nǹkan náà téèyàn bá ń pàṣẹ ní ayé yìí fúngbà díẹ̀ láì mọ̀ pé mo ṣe máa fojú kan táìwò mi at last àwa náà rí ní báyìí sẹ́yìn ẹbí aláyọ̀ lẹ́bí wa and you see you see ṣẹ́rí èmi gan-an nínú mi dùn jù I must tell you this because um, now I know my true family for real I'm just happy to have you guys around <laughs> inú mi dùn gan láti mọ̀ yín tó bá rí bẹ́ẹ̀. Eh, sí àlàáfíà àìkúbálẹ̀ ọ̀rọ̀ ìgbé ayé tó tuntun àti ẹbí tó wà nínú ìṣọ̀kan. olúwa mo dúpẹ́ olúwa Ah. <gasps> <gasps> mi èmi náà ni èmi mo rẹ́ni kejì náà ni àwọn ọmọ mi ni. Hmm. mo rẹ́ni kejì. Hmm. àwọn ìjì rẹ̀ rí i. ìjìrẹ́ òjì lákì ẹ̀dùn àgbórí igi rètè rètè ọ̀kan ni ìbá bí èjì ló wọlé tọ̀ mí wá hmm. kàbíyèsí Elédùmarè ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ́ ni ìlérí rẹ̀ ò lè tàsé. Si gbọ́ o. Hello. Ah, yes, ma. Àlàáfíà. Mọ́mí, mo ní kí n wá dágbére fún yín ni pé mo ti ń padà sí Èkó and eh, mo rẹ̀ ní kí n sì ẹjọ́ tó bá ti di ẹ bá mi fún ní lẹ́tà yìí. Eh, tó bá ti kà á láti understand ìkọ́ tó wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ làwọn kan tí mo tún ṣètò fún. Thank you ẹ pẹ̀lẹ́ ó dàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kílé o ẹ pẹ̀lẹ́ ẹ rárá o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹ rárá o ẹ lẹ̀ ẹ pẹ̀lẹ́ ah, ah. Ah, àwọn eré òkú pẹ̀lú ọgbọ́n àrékèrèké láti ẹ̀wọ̀n àrùkọ ara wúlé ègùn rárá ó jẹ́ ní lẹ́tà nìkan ní bẹ́ẹ̀bẹ́ má ga bíi tí ń yá yìí ọ̀ ń kà ni o gbogbo tí ń bẹ́nu rẹ̀ lọ́rí ẹ̀mí rẹ̀ ń kà mo fojú inú rè ọlọ́run ti ní àjẹmọ́nú tèmi ni owó yìí. lóògùn pé kí ló dé ọ̀dà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ kí ni lájọrí irun tí mọ̀rẹ́ni kejì tọ́ra ń gbá ẹ̀ tó fi jẹ́ wípé irú ohun tọ́tọ́ kò ṣe fún ló ń ṣe dákun mo fi ọ̀sán mi. mọ̀rẹ́ni kejì ò ṣe mí àmọ́ tí ó bá sí ohun tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe é. nítorí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí oyún ti wọ̀ ọ́ ọmọ sì tán ti wọnú ẹ̀ pàápàá yorùbá sì bọ̀ wọ́n ní ọjà tọ́mọ bá ti wọnú ẹ̀ òkúta wọ̀ ọ́ ọwọ́ àgbà kí á gbọ́n díẹ̀ ó sì tán gba kéèyàn wá sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù gàbádáyà. kò ní da fún sùúrù. ẹ ẹ. ẹ má jẹ́ sọ pé kò ní da fún ẹ̀yin gan fúnra yín. ah o ti ń sọ bẹ́ẹ̀. mi ti sọ ẹjọ́ tẹ bá dá ló máa mú èsì tó tọ́ sí olúkálùkù yín wá. Akande Akande kí ni mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo wá náà ṣé mi ni mò ń ṣọmọ ni ah! ó fún ọmọbìnrin lóyún lọ́sàn ọkọ̀ orúkọ gbọ́ká mi mọ́lé ó tún bí tó tó yìí ọmọgédé tó tó yìí síta mi ò dẹ̀ fúra àórí mi ló máa da fún ẹ àdàbí tó bá jẹ́ pé ìwà tó wù sí mi yìí ó tọ́ sí mi nìkan ló kù lórí mi ò ní da fún ẹ aláboyún ẹ pẹ̀lẹ́ o ah, ah. wàá má gbà o ò tí ì rí ibi dé sí rárá a máa fún ẹ máa fún ẹ láàrin tó jẹ́ pé wàá wú lókè wàá wú sálẹ̀ wàá wá bẹ́ẹ̀ pò. gbogbo yín ẹ gbà. lálọ́ ń pẹ́ díẹ̀ díẹ̀ àlẹ́ ẹ̀ mi rà. bọ̀dá sáré wàhálà wà o. wàhálà ò sí wàhálà ò sí. irú orin wọn la fẹ́ kọ síbẹ̀ dùn ìbáyìí. wo wo wo kò tí ì sí wàhálà kò sí wàhálà sórí orin tó bá gbà tèmi mọ̀ pé ó lè jó sí tí lálóńpé lè jó sí dáadáa òun là á kọ sílùú gbẹ̀rù ẹ̀yin ẹ̀ fọ́gàn balẹ̀ ẹ wò àyà mi ń já o ẹ sọ pé bó ṣe máa ríre o. ìyá àbúrò àyàrí ọjà kò sẹ́ni tí sọ fún yẹn pé bí ó ti rí ni ni kódà ìwọ fi sírò ara ẹ pé ìwọ náà ní irú tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sísè òní barajẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ barajẹ́ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ìwọ wá fọkàn balẹ̀ ń ọba àgbà tó ti ń rẹ́ mi lérí ìjókòó yàn yín ìwọ fọkàn balẹ̀ èmi ń wọlé lọ nísìn wọn bá a sòótọ́ ọ̀rọ̀ wọn kì í lọ́rọ̀ níbi títí gbọ́ dáadáa yóò gbọ́ tó ti wá gbọ́ dídàn lọ sí ọ̀sọ̀ mo fún yín. ṣé ẹ rò bẹ́ẹ̀ kìí ṣe pọ́ dá mi lójú nìkan mọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ń bọ̀. ẹ̀yin ẹ̀fọ́ kan yín balẹ̀ kódà yóò dáná fún yín ẹ̀ jẹun ẹ̀ mú mi ń bọ̀. ẹ máa kú fàájì o ayé kan máa yẹ̀yàn jù báyìí náà lọ lẹ́ẹ̀tọ́ pa lẹ́ẹ̀tọ́ sẹ́yìn iṣẹ́ ẹ ti parí tẹ̀ ń ṣe inú ilé kẹ́ẹ̀ tó jókòó. ẹ má bínú ìyá wa mo ti gbá yàrá mo ti gbẹ́ńkùlé ìta yìí nìkan náà ló tí mò ń gbá lọ́wọ́ lẹ́yìn mú mi wá ní ìsinmi díẹ̀ ní ìyá wa. ẹ máa kú kíkà o ẹ ti gbá yàrá ẹ ti gbá nù ilé ẹ nígbà tẹ̀dẹ̀ wá ṣe ogbó ohun à ní jẹun nù ilé mọ́. á jẹun ìyá wa ẹ jẹ́ ń gbá àyíká ìtàn ìwà dání ẹ kúkú mọ̀ pé iṣẹ́ lára yín ìsọ̀lẹ̀ ẹ̀yin náà mọ̀. ṣé nígbà tí bá lù wá pa sínú kẹ́ tó mọ̀ pé má dáná ni àfi kí tiẹ̀ nìkan kí nì kí nì kí lè ń bá kà ṣé ìlẹ́kàn lóyún ni báà tiẹ̀ lóyún báà bímọ aṣá rọ̀ wọ́n lẹ́yìn ẹ̀dìyẹ àbíbo ló ti gbóyún orí burúkú wa gan tó fi ń ni mí lára nù ilé gan pàápàá gan. ẹ bọ́ọ̀sì ti ń balẹ̀ yìí bí àlọ́ ọ̀rùn rẹ tó sọ̀rí olóyún ẹyẹ. àbájọ tẹ́ ẹ̀ fi róyún níní ẹ mọ̀ ṣe báyìí sọ̀rọ̀ sọ lóyún ẹ wà ní kẹ́ lóyún kọ́lọ́n jẹ́ gbọ́pá lè gbọ́po. ìyẹn èmi wàá gbà nínú ilé yìí wàá gbà. ìyáálé mi mo fẹ́ kẹ́ fojú pa gbogbo àṣìṣe mi rẹ̀ kẹ́ dáríjì mi kẹ́ wo pé ọmọ ẹ̀kẹ́rẹ́ ló ń ṣe mí. èmi máa ti dáríjì ẹ ọmọ tó fi bómi ń jọ sí mo mọ̀ kó fi rán lọ́run létí ni ọlọ́run adé ṣe tèmi lásìkò tó tọ́ ah, àbí nítorí toyún ẹ tó bàjẹ́ ló ṣe lọ́hún ah, èmi ò mọ kọ́kọ́ ń pa ẹ o ọlọ́run rí inú mi o ọlọ́run rí ẹ ọlọ́run rí gbogbo wa mi mọ kọ́kọ́ ń pa ẹ o. mo mọ̀ pé ẹ mọ kọ́kọ́ ń pa ẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi tọ́jú mo rẹ́ni kejì mi dáadáa kò ní kú mọ́ yín lọ́wọ́ àdìrú àdìgbò mo rẹ́ni kejì ibú náà ló ti ń tọ́ nǹkan ẹ̀bọ̀ látijọ́ yìí àjọ máa tọ́ máa dàgbà ni kò ní ṣọ́kú mọ́ alójú àbúrò ọ̀rọ̀ wo ló wá ń sọ lẹ́nu yìí. tèmi yé mi. ẹ gbà mí. ẹyìn. Ah, ojú mi náà ojú mi ojú mi ojú mi náà ojú mi ojú mi àìnà dáná máa lé o àìnà àìná wojú mi ẹ gbà mí o àìná àìná àìná wojú mi wojú mi ẹ mo ti dáràn mo ti dáràn ẹ gbà ẹ. gbogbo ìpinnu mi láti fìtínà ti àìná ìyẹn ìyá Mọ́rẹ́níkejì ó pin nígbà tí ikú bu àṣírí ẹ̀ ojú mi mo bá ní gbogbo ìyà tó yẹ kí ìyàwó rẹ ní kejì jẹ tí ò dúró jẹ mo wá fi abo ẹ lórí kejì láì mọ̀ pé ìdà tó ń bà kọjẹ ilé ara ẹ ló bàjẹ́ ṣé tẹ́mi bá ti mú kejì bí ọmọ ayé mi àwa rí báyìí ayé mi ìbá ti dájú báyìí lọ. mo ṣe o iná mi dán wípé wọ̀dẹ́ kọ́kọ́ fi sínú ọ̀rọ̀ rẹ pé idà rẹ ti ń bá kọ jẹ́ kò mọ̀ pélé ààrẹ lòun ń bàjẹ́ bí ọba wa ṣe bẹ́ẹ̀ ni ṣerúpò tó wà yìí ló yẹ kó wà níbi tọ́jọ́ orí ẹ̀ yìí pàápàá jùlọ orú ibi tí wọ́n ní wọ́n ti rí ọ tó ń bọ́ kiri bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ tó rolú rẹ̀ lọ́wọ́ lágbára òjò wa wọ̀ ló ń kọ́ ń bo lọ̀rọ̀ rẹ̀ ọba wa já sí fẹ̀kẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ ìyá Mọ́rẹ́ni kejì tó fi kẹwọ́ èmi fúnra lára mímọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti mú ọwọ́ náà léyìí ni mo ti rí kòkòrò rẹ̀ dáníọ́ ó burú tiẹ̀ sì wà lára ẹ̀. ṣé bẹ́yìn ò rọmọ bí láyé ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ orí yóò bá lẹ́ni ó bímọ ọmọ ni ó sìn èèyàn tí òbí náà bọ́ bá ń hùwà rẹ ọmọ ni ó sìn bákan náà tó wá rí ń tó ṣẹlẹ̀ sí ọ yìí yóò kọ́ gbogbo àwọn tó bá súnmọ́ yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ìwọ fúnra lára ẹ̀ pé kèé ṣe pé ọmọ orogún ẹni ọ̀tá ẹni ni ọmọ orogún ẹ. E bọ́ ọ bá fà á mọ́ra tọ́ ọ tọ́ ọ sọ́nà tó tọ́ tóun fi ṣe sí àtiwà tó da ẹ̀ẹ́n ó ṣeé ṣe kó padà wá sọmọ fún ọ lẹ́yìn wá ọ̀la bí irú ti kejì yìí àbí gbàgbé wípé bọ́rẹ̀ ò bá jọba ìwọ fúnra rẹ ò lè rọ́ọ̀rẹ́ ọba jẹ ni. bàbá àgbà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí. mo dọ́gbẹ́. àgbáyé àtúbọ̀ dálẹ̀. tó àmì o kára ó lé ní. màá ẹ má sunkún mi kúrò ẹ ṣe mí rárá ṣé bẹ́ẹ̀ mi ni mo jókòó yìí ṣé bẹ́ẹ̀ yìí lẹ wò mí dàgbà ká nígbẹ́ tí wàá pa mí láti kékeré nǹkan báwo ni mo ṣe fẹ́ di nǹkan tí mo dá lé ní. àkọsílẹ̀ ẹ̀dá kò lè tà sí ìrìn àjò tó ní kálukú wa máa rìn ó ti wà nínú àkọsílẹ̀ tí ẹ bá wùwà tẹ ò sí mi báwo ni mo ṣe fẹ́ di nǹkan tí mo dì lé báwo ni mo ṣe fẹ́ lọ pàdé aláàánú mi àbáwọn ọmọ mi tó sọnù báwo ẹ ṣe mi ìdí nìyẹn tí mo ṣe wá ní wá síbi mami ẹ ṣe mi gbogbo nǹkan tẹ́ bá ṣe fún mi pátápátá ó dáríjì. ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ìwádìí lélẹ̀ tí mo fi kó àwọn ọmọ mi wá kẹ́ lè mọ̀ wípé mi ì fìgbà kankan gbàgbé yín rárá ojúṣe ọmọ sí ìyá òun ni mo wá ṣe fún yín ẹ má sunkún ẹ má sunkún. ẹ má sunkún mọ́ ṣẹ́rin gbogbo nǹkan tẹ́ ṣe pátápátá ẹ sún mi bá rí ni òtítọ́ òtítọ́.